Is everywhere. I feel the waves coming crashing. Oh yeah, there is fire on the mountain. You and I know darkness will never drive out darkness. Only light can do. Nítorí òkùnkùn ṣú, ó tó kọ́ṣẹ́ mọṣẹ́ I need your rescue. jọ̀wọ́ wá bá mi lànà nínú aginjù yìí. Mm. òwú tó dínú kúkú tètè máa bọ̀ wá lálọ́nà oko mi. Cause I'm so confused, I'm in the darkness. ẹ̀yin ọ̀run yé mo wá bẹ̀bẹ̀. àdùnmọ̀ wáyé àdùnmọ̀ wáyé. Eh, Èdùmàrè yé mo.

ṣe tán. mi ì ṣe tán. o ò ṣe kí ni mo ì ṣe tán. ṣó ń jókòó ni kí ló ṣe ìtò ti ṣe látẹ̀kọ́ kọ. o ò ṣe kí ni tán. start over again. ó bá kí tẹ́tọ́rí mo àláwẹ̀ kò ṣe kan. Ah, ah. kí ló tún ṣe báyìí that was very fast na anxiety yẹn ló jẹ́ kí n tètè ah, báwo nìyẹn ṣe jẹ́ fault tèmi problem ti ti ẹni yẹn náà. Eh, but wọn náà ò wọn dírẹ́sì kí n lè farabalẹ̀ ṣe wo yẹn oh, náà. problem ti tèmi nìyẹn wo look Mr. Man kí ló dé mo ti fún ẹ slot ẹ for the night nìyẹn ṣó ti yé and that's it not yẹn ti tán nìyẹn. má jẹ́ kó tán torí ọlọ́run na my wife. kò ah, oh, má sá ah, kí ló dé tó ṣe ń gbọ̀n báyìí so make me feel like a bad person ó ti bẹ̀ mí pé o fẹ́ ṣe mo dẹ̀ jẹ́ kó ṣe ó dẹ̀ ti tán ó dẹ̀ ti ṣe ó ti kàn oh, and that's all. Somebody give me a second round. Láti ṣe kí ni? Please I beg you. Lójú kòkòrò ọkùnrin ni o ò ní tẹ́lọ́rùn. Mo gbà á tó bá yẹ yàwó mi ní ọ̀la ẹ̀. Jọ fún mi lẹ́jọ́ pé kí ni wà kó kò ṣe kí ni wá ilé kejì àmì ah, ah. mo mess up man that was very fast. àgbẹ̀ tó kọ́ṣẹ́ mọṣẹ́ i need your rescue. jọ̀wọ́ wá bá mi lànà nínú aginjù yìí. Mm. òwú dínú kúkú tètè máa bọ̀ wá lálọ́nà oko mi. cause i'm so confused. jẹ́ ìgbà. Ah, I'm sorry, did I scare you? Uh, yeah, so not sorry. really ìgbà tí wọ́n fi jíǹsì mo rí pé ti clean everywhere oh thank you so much. àǹtí ah, um, ẹ má dá mi lóúnjẹ rẹ mo kàn jí mo kàn rún pé ah, mo ní láti clean up everywhere mo ti clean living room because naturally èmi mo like it ẹ ti sọ mo kàn ní clean ẹ ní. èyà because ìgbà tí mo ti mo kàn ní kí n ti ẹ̀ sùn díẹ̀ mo bá rí i pé ah aago ti lọ ojú gan ro mi pé gbogbo mo ti fẹ́ bẹ̀rẹ̀ because <laughs> everywhere gan but thank you so much. ẹ ṣe gan ẹ bàbá yìí gan ah àwọn ti jáde ní tiwọn ìgbà tí mò ń clean living room lọ́wọ́ lọ jáde. Oh, ok èmi náà lọ sí sitting room. alright that's fine ẹ máa rẹ jẹ́ sáyé tidy up ibi bàá máa jọ yín living room. oh sure. ọbẹ̀ tí baálé ilé yìí jẹ ò gbọ́dọ̀ fún jẹ. what don't tell me we won't have sex tonight. um Richard i'm sorry i'm not in the mood. oh you are not in the mood to make love to your own husband your own legal husband right? o ń sọ fún mi kó o sí mu. Ah, kí ló dé gan-an ah, ìwọ àti sex ṣé nǹkan míì ni ah, sex every time sex you always demanding for sex i mean uh, uh, let me have a break come on. àfẹ eh? am I a sex addict. yes you are. oh mm-hmm. ok tí bá tiẹ̀ jẹ́ sex addict jọ tí màá béèrè lọ́wọ́ ìyàwó tí mo fẹ́ ní ṣùlọ́kà ṣé ta ni kí n lọ ni àbí tí bá lọ síta kí ló rò pé àwọn nǹkan tí mo mi nǹkan nìyẹn nǹkan tí mo kàn ń jà láti sọ pé every time sex sex ara ro mi náà a month ago ló yìí ṣe kan ṣe jẹ́ kí n sinmi yẹn kí body mi come back to position. mo fẹ́ kí nǹkan tó ń sọ ah, ah. kí nǹkan tó ń sọ now let me ask you a question jọ nígbà tó bá continue láti máa sáfún sex tó ń sáfún sex tó ń sáfún sex gbà wo ló tó fẹ́ lóyún débi tó máa bímọ débi tó máa jèrè gbéyàwó. I want to know. Richard, my Bible made me to understand that we should walk by the Spirit and we will not gratify the desires of the flesh. And my Bible also made me to understand. We just keep quiet. Keep quiet. You're talking about the Bible. Are you not my partner? Kí ni gbogbo nǹkan tó ń sọ yìí? Kí ni sọ fún mi kí ni o sọ yìí? So wrong run fún mi kí n request fún sex látọ̀dọ̀ ìyàwó tèmi fẹ́ níṣu lọ́kà. No mi ni o wrong but o ti ń ṣe léraléra jù. Maybe I should remind you pé nígbà tá a ṣẹ̀ṣẹ̀ máa rí you demand for sex regularly. Nígbà yẹn nìyẹn o. Things has really changed. Oh. We are no more kids. À ń sọmọ yékeré now. I ah, ah, see. Aláti dára àgbà. Mo fẹ́. Are you seeing someone else? Richard. Me. Yes. Seeing someone else. Oh no, come on. No, oh, you're not seeing someone else. Yeah. Then get on the bed. Oh my, get on the bed. ọbẹ̀ tí balẹ̀ léyìí jẹ́ ìyálélé ò gbọ́dọ̀ fún jẹ kò yẹ ká fòwòrò yìí kó má lè kọ́ni lójú. Richard báwo ni. kí ló dé tó pẹ́ báyìí. Ah, traffic ojú ọ̀nà everywhere block ni in fact mi ìrírú ẹ̀ rí. traffic wà London ní time ah, ah ṣé mo fẹ́ máa parọ́ ni a ní traffic ni now. báwo ni ṣó ti jẹun. Oh, ok o ṣe. mẹ́ẹ́. uncle richard jíde kúlé àǹtí. jẹjẹ ẹ wà pa báwo ni dé yín. ṣé wàá rà ẹ báwo ni ibi Ah lọ. mo kàn sáré lọ sharp sharp ni mo dẹ̀ ní láti padà wá sharp sharp. Okay, good. So, but so is it looking good? Uh, everything well, okay, ah, sir. Ah, fantastic. Yeah. So, Allah. All right. No problem. Ah. Jẹ́jẹ́, tẹ́ about to rest today. Ẹ máa help mi ní kitchen ṣé Oh, gbọ́. Oh, auntie, wo aunty. Tẹ́yin to ready latte láti ṣe in the kitchen. I just kí mi more. You máa my joy right there. Um, uh, ah, JJ, traffic pọ̀ lọ́nà gan àbí? gbogbo lọ́nà ti di ó ti block right. no nǹkan tí mò ń try láti sọ fún yín ni pé <laughs> mo lọ sharp sharp mo dẹ̀ tún dé sharp sharp. ó túmọ̀ sí ọ̀nà free. ọ̀nà free o. Oh, fantastic ẹ ṣe sir ọ̀rọ̀ lè máa lọ ok. àǹtí tẹ bá kẹrẹ díẹ̀ díẹ̀ mọ ẹ. ó máa pè é ah á pè é. rúùtù ọ̀nà tó gbà kó yàtọ̀ sí ti tèmi. bẹ́ẹ̀ ni mi ti bí ẹ ń question mi ò bẹ́ẹ̀ ní béèrè. ayé èèyàn Richard ó ti frustrate ayé mi i'm telling you i don't get it how. ojoojúmọ́ báyìí wọn máa demand for sex bí aláfiṣe ọ oh, oh, tí máa yí síbí a ní kí n kí n ṣaṣọ sókè àti bá bẹ̀rẹ̀ báyìí i'm up ah really láì ṣe ẹranko kí ni trust me mo fojú ẹ̀ kan èèmọ̀ èmi ò ń gbà o ah èmi ò ń gbà o. báwo ṣe wá ń ṣe. kí ni ìgbà míì máa ní menstrual period ìgbà míì máa ní orí ń fọ́ mi ìgbà míì máa in fact mo tún ṣe sex timetable fún. really once a month ní slot yẹ. ah ọ̀gá ah, o but is it that bad pẹ̀lú gbogbo ṣe ń sọ yìí because ó ti máa ń sọ mo máa ń fìpò ìṣeré ni báwo lọkùnrin kan ṣe máa wà tó máa lù ẹ́ lòkulò ìwọ ọmọ kékeré ọwọ́ ara ẹ̀ this same guy náà ló máa sunkún pé ti lò tán tó ti lù ẹ́ lòkulò òun náà ló máa lù ẹ́ bàjẹ́ èmi máa advice ẹ take care, easy o take care, easy gan and to bá dẹ̀ ti feel wípé kò ready àti understand Eh? you better just quit and move away from the marriage. Did you just say I should quit? Yes. I should ah. leave my marriage. But you are not happy. He's no. using you. You don't get. He's using you. I do. Hold, hold on, Oyin. Um, ṣé orí bíbẹ́ ni oògùn orí fífọ́ ni? No, no, no, no, no, I'm not getting. Like, I kí n kúrò nínú marriage mi. of course yes. <laughs> ok dúnà kí nìkan tó bá ṣe kí nìkan tó fẹ́ ṣe ní situation èèyàn tó jẹ́ wípé ó ti di ajá adití ni eh, eh, ó ti di ajá bí ẹranko ṣé mo pa àwọn ẹranko yẹn ìlòkulò lọ máa ń lò wọn mọ kòkò wà hàn lójú ẹ ó ẹ ṣe tuntun. ẹbí ẹmu náà ni mò ń wò pé that gentle guy <laughs> gentle <laughs> ẹ hàn ní lórí bẹ́ẹ̀dì ah, nínú ilé ó máa máa lé mi kiri ni. Ah. Oh wọ́n jẹ́ kó lo aṣọ ẹ̀gbọ́n wọ́n jẹ́ kó lo ya o tó bá ti lo ya tiẹ̀ ti ba ènìyàn tiẹ̀ ti tán nìyẹn mm. so yes dédédédédé lọ́ọ́ máa kẹ́rù ẹ̀ tó tó bá fẹ́ jáde wà á mú wà á mú bàtà wà á mú bag dédédé oh. wà um, bọ̀bọ̀ ńkọ́ um, kí lorúkọ bọ̀bọ̀ tó gbélé yín jẹjẹ jẹjẹ ńkọ́. níwọ̀n bẹ́ẹ̀ ni tiẹ̀ dà èyí tó ń ṣe mí kọ́ ni eh. i'm not happy. má bẹ́ẹ̀ mi kì í ṣe ah Yeah, I'm not happy and it's really turning on me. And um. I've told you what to do. But all of I should leave. Yes! yes! What are you talking about, please? You and I know darkness will never drive out darkness. Only light can do. Nítorí òkùnkùn ṣú, ó ṣú Richard, ah, Richard, mo ṣe period pọ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ṣé èèwọ̀ wá ni kí ọkọ súnmọ́ ìyàwó tó bá ń ṣe period lọ́wọ́ ẹ̀. Báwo lèèyàn ṣe fẹ́ ní sex pẹ̀lú period? Ah, ṣé o mọ̀ pé inú máa ń rùn yàn ni? Oh, I see. Jọ let me ask you a question. Ó ti jẹ́ gbogbo time tí bá ti request for sex láyé nìkan kan máa ṣe é. Tínú ò bá ń rún ẹ́ orí afọ ẹ torí ò bá fọ ẹ wà á ní menstrual pain tó bá ní menstrual pain wà á wà á ṣe period lọ kí ni problem ẹ kí ló dé. iṣẹ́ mi ò ṣe mi iṣẹ́ mi ò ṣe nǹkan báyìí ah Richard tókùn tóbìnrin bá ń ṣe period ó jẹ́ kára rí ẹ pé mò ń ṣe period o kó má ṣe ṣe bẹ́ẹ̀ pé orí mi nu lé. ọ ara ò mi èmi Richard wa rò rí mi tára bá rí ẹlòmíì kò rí mi ìyàwó mi mo fẹ́ súnmọ́. tára ò bá rí ẹ ara ń rí èmi ah, má pa mí Richard kí ló dé. Ah, ah, mo fẹ́ ayé òkè kí ni problem eh? why are you always finding it difficult as in to make love to your husband <laughs> torí o bá fọ ẹ inú ọrùn ẹ tínú bá rún ẹ wàá wà hàn tó bá wà hàn ò ní sí mood kí ni problem ẹ gan. Ah, ta ni mo fẹ́ fẹ́ jọ ta ni mo fẹ́ ro tèmi fún báyìí tí bọ̀bọ̀ yìí máa ṣe mí léṣe pẹ̀lú sẹ́ẹ̀. wo wo wo tó bá yẹ pé màá ṣe ẹlẹ́ṣẹ̀ màá ṣe ẹlẹ́ṣẹ̀ lé ni o torí mi ò rí bó ṣe lè escape nìyí La yìí ah. la, yìí màá ah, oh. fire ó wà tó mo ṣe máa escape ẹ very skipper. báwo ló ṣe fẹ́ ah, ah. sex time period lele. ṣó ti rí free period lè ní now of the free period you know the sex time table nìyẹn àpá ah, mi. mo fẹ́ ìwọ ṣe sex time table for? fún èmi ọkọ ẹ. kò sí nǹkan tó Ah ah. Yeah, ó yá sex time table. ṣé gbèsè ayé ẹ ni mo dá ni. Richard wọ́n yá sex time table ṣọ̀kan o. ṣùgbọ́n ìdìbò tí mo wọ kí mo fi gbogbo wọn náà kó tì í. Okay. Yeah. Ah, ọkọ ẹ ti lọ. Uncle Richard, ah, ẹ ti lọ No. Okay. All right, I'm gonna try. All right. I love you. Oh, sure. dótà náà ni. ìyá mo lè imagine pẹ̀lẹ́. well not too tired not too tired ṣé wàá okay. yeah fine. yeah ibo ló wà. irú ọ̀rọ̀ wo nìyẹn níbo ni mo fẹ́ wà tẹ́lẹ̀. ẹ mú mi pé mo wà living room àbí bedroom. àwa ní bedroom. ok jẹ́ kí n bá Oyin sọ̀rọ̀. ok Oyin. Okay. When oh, you reach out for a Oh, okay. Hello. Mm. Hello, Uncle Richard. Oh, you what's up? I'm good, and you? Mo wà pa ṣé wà okay. <laughs> Fine. Báwo ni journey? was good, was good, it was good. Ẹ ṣe jẹ́jẹ́ o. Bá mi tọ́jú ìyàwó mi má fi mi pa o. Mo try, mo ti tọ́jú ẹ̀kọ́ gbogbo fàájì ló ti ṣe. Jọ̀ọ́ má tẹ̀ jẹ́ kó miss mi rárá. All right. Ah, okay, that's good. Okay, hold on for Hello? Ṣọ́pọ̀ ilé ti balẹ̀ báyìí. Ẹ̀rù wàhálà ẹ̀yìn ó wà ó wà ó wà lára ẹ̀. So my best, sọ̀rọ̀ later All right, then I love you. Love you too, though. Bye. Yeah, bye. Yeah. reason for this short meeting is um, there's this lady in the church mo church ló and um, as a member of the church so mo pé mule ta ni mo so I thought of you but pé mi mọ̀ bóyá ó lè wá máa her name is Seki. Yeah, well, pastor that's that's good. bọ́ me, ò ẹ má bínú o with due respect um, mm, church no, láti mú jíde um, and that shows pé of course a fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún ẹ̀ńtàgbára wa bá ká kí bíbá máa wà congested mímọ́ bóyá lè church member míì tí ó lè tó lè accommodate relate yẹn. Um, pastor ẹ jọ̀wọ́ fún mi. <laughs> Eh, pastor èmi àti ọkọ mi àti sọ̀rọ̀ àdè ti conclude ẹ wo ẹ mú wá sílé hmm, ṣe ti bọ́ kò sí problem. Um, thank you so much mr and mrs akinwumi. it's alright i am very grateful ẹ ṣe jọ̀ọ́. obìnrin ló nílé it's okay <laughs> it's okay thank you pastor. Um, àwọn family girl tẹ̀ sọ nǹkan. alende from nigeria but um, ó ní ọmọ kan out of wedlock. a son. yes. àgbàlagbà lẹ́yìn yẹn. No, not really like that. She's in her twenties. s Okay. Early 20 And um, again, fi picture ẹ̀ wọ̀n ni. Kò nídìí. Kò nídìí picture nígbà tí nígbà tí ìyàwó mi ti gbà. Ó kọ̀ jẹ́ pé tàbá Oh, dídára ọmọ tó yáàdì ni. Twenties ó ti bí o. Richard, ilé jẹ́ ìsìnkú. Ẹ máa wọn ọmọdé ọ̀sìn. Àdúrà náà làwọn máa fi. Ẹ jọ, gbàwo ni ẹnìkan ìsọyìn bọ̀? Um, as soon as possible, then àti ready. Àti ah, ready, àbí? Àti ah. ready. Àti <laughs> ready. Weekend. Yeah, weekend. Weekend. I should go. It's alright, Pastor. Okay, I'm very grateful. That's right. I will see you both in church on Sunday. No, I just come from pastor love from Jeff Pastor. No, yeah, no, no, that's no, true. No, no, no, ah, no, Pastor. What does she drink? Ẹ wo, mo ṣe mo ń gbàwé lọ́wọ́ báyìí, ẹ má wọ̀ ọ́ ẹ jẹ́ ká gbàdúrà. ṣọ́kùn. lè tó ṣe ń pariwo orúkọ mi nídàájí. toilet ló wà. kí ló dé tó lo toilet òkè. Ah, ah. kí ló dé tí mi ṣe lè lo ti toilet sàlẹ̀. toilet tó bá wù mí mo lè lò ó nílé. pastor yes. Emma, bínú pé mo fẹ́ take time ni mo ṣe ní ká step up by. okay no problem. Um, but bọ́dà jíde church member to ń gbé wa. okay. good um, ṣẹ́rí mo tí bá lálà tí bá lálà mẹ́wàá mẹ́sàn-án nínú àlá mi ló máa ń O ó máa o mo wá lálà kàn sí bọ́dà jíde yẹn mo lálà pé hmm, òun àtìyàwó mi wọ́n tó ń lájọṣepọ̀. Jesus. Brother Richard. Yeah. Ẹ take it easy. Sherry, mo sọ fún yín níbẹ̀rẹ̀ mo ní ti bá láàlà mẹ́wàá mẹ́sàn-án ẹ̀ máa ń ṣẹlẹ̀ aláàgọ̀. Sherry, as a good Christian, tẹ bá ti lára rẹ bẹ́yẹn ẹ nídàá ti kúnlẹ̀ kẹ́ And most of this alatẹ́rì opposite the ló máa most of the time. pastor hmm. opposite ẹ̀ ṣẹlẹ̀ ni o. we definitely pray about it and um, màá called um, brother Jide to talk to him. ẹ pé ẹ pé kẹ́ bá sọ̀rọ̀ pastor mm-hmm. ẹ mọ̀ to be a very gentleman. yes i do. tírú ẹ bá ṣẹlẹ̀. Ọlọ́run ní jẹ. tírú ẹ bá ṣẹlẹ̀ ẹ mọ̀ pé ẹranko ni mí mo lè bá yàn pín aṣọ mo lè bá yàn pín bàtà obìnrin ah no Pastor, obìnrin. ọlọ́run ni jọ ṣẹlẹ̀ a máa pray over it. ẹ jọ a máa pray over it. ẹ jọ please ọlọ́run á gbàgbà. <laughs> okay what's up my sugar. Oh no no no, which of the singing together? Kí ni tó wá wà ní nǹkan? Ó sọ̀rọ̀ bí yeah mọ́mí ilẹ̀ mi nílà yìí tó bá wà ní nǹkan. <laughs> ọkọ mọ̀ mi ní sì tún. Yeah, I do. <laughs> oh, oh, you know what? You know what? I am seeing you tomorrow. Hmm? without okay by Yeah, I can't wait to be with you. Okay, love, I'll talk to you tomorrow, okay? I love you. Alright, bye sugar. Bye. I don't want my I don't want my ìtọrọ kun kò ṣùkùn kún ṣù. Oṣù. Mo fẹ́, o ti pẹ́ jù náà. Kí Richard, show o rí nǹkan tó ṣẹlẹ̀ lénìí ni? tó o bá rí nǹkan tó ṣẹlẹ̀ ní èní láti ọjọ́ tí mo ti ń gbé nínú ìlú yìí mi ò rí such a scary scene rí ní ayé mi one young guy from nowhere ó dẹ̀ stab èèyàn kan lẹ́gbẹ̀ẹ́ mi in fact it sent a cold chill all over my body. o lọ sórí íńtánẹ́ẹ̀tì látàárọ̀ ni hmm. the news is everywhere oh, um, as in mi ò tí ì kẹta ara mi mi ò rí nílé ayé mi. ẹ ká bẹ́ẹ̀ lọ Ah, Sekira. Yes, ma'am. Oh my God. You are so, so, so pretty. ah, <laughs> I didn't know you're this pretty. Oh Thank oh my you, God. <laughs> you look so cute. well, Shoboyoba. Yes, ma'am. Odeliso. Yes, ma'am. Ah, <laughs> interesting. Well, welcome to our home. um, má is láti bẹ̀rẹ̀ nǹkan kan náà Okay, ma'am. Anything at all. Yes, ma'am. Go back to Aria later. All right, ma'am. Wow. Thank you, man. Yeah. yeah, <laughs> no problem. Wow. Oh. This is bad. ah, ó ti rí internet. Ó ti This is terrible. Ah, breaking news, no. ṣẹlẹ̀? àmú miss call ti sìn ten miss call kí ló ṣẹlẹ̀? dáàdì mi ń kọ́ ọmọ mi ń kọ́. ẹ́ eh? accident ìgbà wo ló ṣẹlẹ̀? what? mọ́mì ẹ ṣe wá ń sọ fún mi lẹ́nìí ah mọ́mì nǹkan tẹ́ ṣe yóò dá o ọmọ mi ní accident láti ẹjọ́ yìí ọkẹ́ eh, eh, níbo ló wà ẹ ṣùgbọ́n kọ́kọ́ ò ṣọmọ mi ẹ ṣùgbọ́n mọ́ mi ò tí ì kú mọ́ mi ọkẹ́ mo fẹ́ bá sọ̀rọ̀ hospital ẹ mọ̀ nǹkan tẹ́ máa ṣe fún mi sìn ẹ máa gbéra ẹ máa lọ sí hospital yẹn nísinsìnyí mo fẹ́ bá ọmọ mi sọ̀rọ̀ àti àti doctor tó wà in charge mo fẹ́ bá ọmọ méjì sọ̀rọ̀ right now how long ló máa tẹ́kì í débẹ̀ thirty five minutes mọ́mí máa pè yí padà ẹ̀jẹ̀ láti gbé fóònù mi ì fẹ́ gbọ́ sítórì pé network nàìjíríà ò dáa o. ok máa pè yí padà ń sìn. àgbẹ̀ tó kọ́ṣẹ́ mọṣẹ́ i need your rescue. rescue. jọ̀wọ́ wá bá mi lànà nínú aginjù yìí. òwú dínú kúkú tètè máa bọ̀ wá lálọ́ ọ̀nà oko mi. cause i'm so confused. I'm in the darkness. ẹ̀yin ọ̀run yéé mú wá bẹ̀bẹ̀. mo ti ń wò ẹ́ àtìgbà tó ti wọlé mo ń bì kankan right o kò kọjá lára èèyàn ń bè yín kò wá dájú kò sí bí òun ronú kí ló tún ń rò. kò sí ìhámọ́ kẹrin. bó ṣe bó ní pé ó ní ara ọmọ ẹ̀ ṣé kò ṣe òun ló tún ń rò bí bàṣà. ara ẹ̀ ti yá so kí ló wá dé kí ló ń rò fún. wọ́n ní kí n wá four fifty thousand naira tó máa fi discharge ẹ wá. ẹ four hundred and fifty thousand ah ìyẹn pọ̀ ó pọ̀ ah. èmi tí bá délé kí n rìn lọ́wọ́ sí i èmi náà iṣẹ́ tí mò ń ṣe wọ́n ló di parí oṣù kan tó fún wa lówó. kí ló máa wá ṣe báyìí. Bàbá ọmọ ńkọ́? Ó ti kú. Oh, sorry. Má sọ̀rọ̀, ó kú sáyé ni. I don't understand. Ó kú sáyé bíi ti báwo? Àwọn ọ̀gbá ni. Oh. <sighs> Ìkọ́kọ́ náà sọ sí mi lọ́kàn o. Mo rò ó pé o ò ṣe try láti sọ fún àǹtí àti ọkọ wọn bóyá wọ́n lè ní favour tó lè ṣe fún ẹ lórí yìí because àwọn náà kúkú lẹni tá a mọ̀ tó lè ràn wá lọ́wọ́ àbí kí ló ní mo wí. Ehm, mo understand nǹkan tó ń sọ àmọ́ mi ò tún lè lọ gbé bùkátà mi lọ bá wọn ìwọ náà mọ gbé ipa tó ti kó nínú ayé mi ẹni mi ò bá láti lọ bèrè owó lọ́wọ́ wọn. no no no don't talk like that kò ní meaning never say never. There's no harm in trying. Tell them they could be of help. Tell them. Mm, Richard, you are báyìí wà lọ́sibítù. Bẹ́ẹ̀ sọ fún mi pọ́ọ̀tù discharge ẹ̀. Pé mi náà ṣe gbọ́ nìyẹn o. Ah, àdédé ló tún to suffer mi pain ẹ̀hìn àǹtí àwọn tí clear hospital bill so ọmọ yẹn yìí wà bẹ́ẹ̀ in fact ó tún rí ìtì ni àánú ọmọ yẹn ti ṣe mí. wow. àánú ìtì ṣe mí. èló ni bill wọn. bí four hundred and fifty thousand naira. Hmm. that should be about nine hundred pounds. Mm, there about yeah. yóò kà máa wò wá weekend bóyá mo lè bá wọn sọ. really. Yeah. Oh, wow. Oh, thank you. Ah, at least ọkọ ọmọ yẹn ti lè papọ̀ sójú kan nílẹ̀ tó ti ń ṣe mí nínú Exactly. Ah, ìfà mọ́ nílá. Saki. Ah, ah. Ah, ah. no, ó ní láti sí thank you. Saki. Àǹtí. Ah, ẹ̀kí. Jókòó. Ẹ Emma bínú, mo wà ní living room kẹ́mi. I have a good news for you. Um, <laughs> um, Èmi àtọkọ mi. me. At láti decide láti support ẹ eh? so by this weekend you have one hundred thousand naira so ah. only discharge your money. Ah, ah, ẹ ṣe gan ni ẹ ṣe o. máa wù ú jẹjà rẹ Ọlọ́run bá ní ká dúpẹ́ fún bàbá. at least wàá lè ṣe ẹ̀rọ kan sí ẹ kò ní sí gbogbo bó ṣe ń wà mú dìde ilé àtọ̀nà yóò ní dàrú ìyanu àṣẹlẹ̀ ńlá ayé yìí èdè I understand. I do. I ah, understand. Ẹ wẹ̀ are bá mi dúpẹ́ lọ́wọ́ Oh, Thank God. Ọlọ́run ká dúpẹ́ fún right? Yeah. No problem. Ọ̀rọ̀ ẹ ṣe gan-an. Mo ń bọ̀ ṣẹ́gun. Darkness is everywhere. I feel the waves coming crashing. Oh yeah. There is fire on the mountain. You and I know darkness will never drive out darkness. only light can do. nítorí òkùnkùn ṣú oṣù o òkùnkùn ṣú oṣù bọ̀kan mi. àgbẹ̀ tó kọ́ṣẹ́ mọṣẹ́ I need your rescue. rescue, rescue. jọ̀wọ́ wá bá mi lànà nínú aginjù yìí. Mm -hmm òwú tó dínú tètè máa bọ̀ wàhálà lọ́nà oko mi. Cause I'm so confused, I'm in the darkness. Ẹ̀yin ọ̀run yéé mú wá bẹ̀bẹ̀. Àdùnmọ̀mọ́yìn, àdùnmọ̀mọ́yìn. Eh, Èdùmàrè yéé mú wá bẹ̀bẹ̀ o. Àdùnmọ̀mọ́yìn, nítorí òkùnkùn ṣú. Òkùnkùn ṣú. Oṣù oṣù. Òkùnkùn ṣú. Òkùnkùn ṣubọ̀ kan mi ó ṣubọ̀ kan mi oṣù owó oṣù owó I'm in the darkness oṣù owó oṣù kan mi. Ee eh, abèrè ọ̀nà ni mí tí ó yẹ kó o ṣìnà o. Ọbẹ̀ tí balẹ̀ eléyìí jẹ́ ìyálélé ò gbọ́dọ̀ fún jẹ kò yẹ ká fòwòrò yìí kó má lè kọ́ni lójú àwẹ̀ má fi mí sọkùn mọ́ o. bítara kùnkùn ṣú. oṣù oṣù oṣù òkùnkùn ṣú oṣù bọ́kàn mi nítorí òkùnkùn ṣú o. Darkness is everywhere. I feel the waves coming crashing. Oh yeah, there is fire on the mountain. You and I know darkness will never drive out darkness. Only light can do. okay? No. What's wrong with you? I'm not okay. Oh, baby, you know I love you. I love you too. So what's wrong? You're not happy? Yes, I am not. Because you're cheating on me. Oh, God. Yes. <clears throat> Every time, tí mo bá ń rò Richard máa You know me, okay? You always. Go there. <sighs> Okay, it's going to be sorted very soon. Really? Yeah. Promise me you leave him for me. Yes, I will. You leave him for me. Of course, I will. I'm happy being with you. Hmm? I love you, baby. Love you Come on. <laughs> Nílùú tó lọ́ba tó níjòyè. Tẹ́ǹtẹ̀ ó wọlé ó tọ̀nà tẹ́ǹtẹ̀ ó márùn-ún díẹ̀ sẹ́nu. Um, Sekinat ba. Táwọn sọ fẹ́ Àhùn, um, ṣé o ní ìfura ṣá? Mi ò ní ìfura. Ṣòrí, tó bá jẹ́ pé o ní ni, tó bá wo ìgbà tó ti dé inú ilé yìí, tó bá ṣàkíyèsí wá pé èmi jèjì, mo nice sí ẹ extraordinary ni. Nítorí kí ni? Nítorí pé mo nífẹ̀ẹ́ rẹ. Ṣòrí Ṣọ̀kí, mo fẹ́ ko understand pé mo like ẹ mo dẹ̀ fẹ́ kí èmi àti ẹ ká máa fẹ́ra wa. Ẹ̀hìn lóòótọ́ mo mọ̀ pé o ń go through àwọn difficulties kan, you know, nípa ọmọ ẹ. But èmi, mo fẹ́ ko mọ̀ pé ó máa tó san owó oṣù mi. Tó bá dẹ̀ ti san owó oṣù mi báyìí, wàláì táláì sumọ́ biláì. Ọlọ́run Jésù, màá mú owó yẹn, màá kó gbogbo ẹ̀ fún ẹ ni kó fi san bíìlì ọmọ ẹ. Ko lè mọ̀ pé mo nífẹ̀ẹ́ láti ìsàlẹ̀ ikùn mi dé heart mi. Má ṣe yọnu, Ọlọ́run ti ṣe náà ti ṣòwò mo ti rí four fifty tí mo wà. o ti sanwó. thank you. báwo ló ṣe tẹ́kẹ̀ ẹ̀. má wọlé nípa yẹn mo ti san four fifty yẹn. ní ọ̀rọ̀ àjọsọ wa ń kọ́. ọ̀rọ̀ àjọsọ wa o. yeah èyí tá a sọ tá a sọ tán yìí nù. èwo la sọ tá a sọ tán. nípa èmi àti ẹ̀ka máa fẹ́ra wa kájọ máa ṣe wọléwọ̀de. ìwà títà ni. second hand ó ṣe ti mọ̀ pé strong girl ni èmi náà ṣe ti bọ̀ ṣé kára mi lè jù. wọn kò fi mí sílẹ̀. mo ṣe láti ọ̀rọ̀. stop ẹ wọn kò fi mí sílẹ̀. Ha ha. ọtí nínú ilé mi ṣé Auntie. Oh, jókè ní àbọ̀ mọ̀mọ́ o Ah ọtí wọnú ilé o gbé ọtí wọnú ilé o fẹ́ lọ́lọ́tí yóò àbí no no no rárá Oh ó fẹ́ rọ ọlọ́tí yó ó fẹ́ rèpè ah. ó fẹ́ rèpè ọmọ yẹn sọ pé fimilẹ̀ jẹjẹ fimilẹ̀ jẹjẹ. irú nǹkan tó ń ṣẹlẹ̀ kọ́ nìyẹn ẹ bèrè lọ́wọ́ ẹ nǹkan tó ń ṣẹlẹ̀ kọ́ nìyẹn. Oh, I see ó yá jáde nínú yàrá ẹ. àti èdè kì mo ní kó jáde. àti èdè kì í ṣàlàyé fún mi èdè kì í ṣàlàyé. jẹ́ òkò ni. ẹ má máa dá mi lẹ́jọ́ o kékeré yàrá àní pé kẹ́ máa. gbọ́ yín bàbá. nǹkan tí mo gbọ́ nípa ìwọ ọmọ àti ṣèkí tó wà nílé wa yẹn inú mi ò sí position tí ìyàwó mi bá ìwọ àti ẹ i'm not happy about it. but uncle richard. ee jẹ́ kí n sọ̀rọ̀ jẹ́ kí n sọ̀rọ̀ fi ọmọ yẹn sílẹ̀ nínú ilé kí ni wọn náà dé wà nínú ilé níbẹ̀ yẹn ẹ má má try anything fọmọ yẹn sílẹ̀ ọmọ kékeré ọmọ lọmọ yẹn làwọn kí wọ́n fúnra ẹ̀ dẹ̀ rántí bó ṣe dénú ilé yẹn. but uncle uncle richard ẹ tiẹ̀ try láti bí mi ná kẹ́ tó máa crucify mi ẹ tiẹ̀ bí mi lẹ́nìtẹ̀. mi ì bí ẹ torí pé ìyàwó mi ò lè parọ́ mọ́ ẹ má ta fèlèfèlè dọ́dọ̀ ọmọ yẹn rárá ọmọ kékeré ọmọ lórí ọmọ yẹn náà leave her. ó yẹ kẹ́yìn tí ẹ ṣe lè trust mi kẹ́tẹ́ ẹ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi kẹ́tẹ́ ẹ tó ma crucify mi. oh my god mi ò béèrè question lọ́wọ́ ẹ nǹkan tí mo bá bá ẹ sọ ni mo fẹ́ kó ṣe fi ọmọ yẹn sílẹ̀ má dọ́dọ̀ ẹ rárá jẹ́ kó wà láyé tiẹ̀ kí wọn náà wà láyé tiẹ̀ rántí bó ṣe dénú lẹ́yìn And that's it. Okay? Yung postcode bitan lo. SW4 8HH. Hello? Yeah, it's me again. Where are you? Oh, okay. Are you sure seven minutes? Okay then, I'll see you soon. Yeah, I'll be downstairs. Alright. Okay, bye. Seki. Ma. Wow. Do you know you're very pretty? Ah, thank you, ma. Níbo ló wá dà I'm Ẹ ń fẹ́ bá Joseph ni. Joseph Seki ni mo sọ fún nípa àwọn London boys. Ah, no, èmi àti ẹ̀kọ́ jíjọ máa ń ṣe Bible studies. Hmm. That's just it. You really need to be careful, okay? Yes, ma. Ah, ṣé ló dàbí pé mo ṣe ètò orí ẹ? Mo pretty gan lẹ́yìn gan. Okay, give me a big hug. Oh. There you go. Thank you, ma. yeah. Second, Seki. Ma. Kiss me. Ma. Mm-hmm. tó o. Can I ask you a question, ma'am? Go ahead. Are you a lesbian? Shh. Hmm? Okay, you know what? Just close your eyes. Close your eyes. Uh, then I'll kiss you. Don't worry, uh, it's not painful. Auntie, stay calm. Auntie, um, I'm only a shiroko. Okay, go ahead. tí lọ tí sọ fún ẹ mọ Joseph ti dárúkọ lẹ́ẹ̀kan yẹn nǹkan wà láàrin èmi àti ẹ̀. Ah, ah, ah, kò tán síbẹ̀ ó tún náà ṣeré mi o àṣírí ẹ̀kọ́ tẹ̀ àná tí mo pẹ́ délé ọdún ẹni mo sùn. E, inú mi lè ní sùn. ó tún kú o máa ń parọ́ gan-an. mi tẹ̀ wọ́n ti rọ́ yẹ bọ́ mi. it's ah, not painful. I know it's not. Ẹjọ́ ẹ má tẹ̀mí you, mi ò láìké ẹjọ́. Ah, no. Ẹ má tẹ̀mí lọ́yàn. Ẹjọ́ mm. ẹ má tẹ̀mí lọ́yàn. Oh, I love ah, that. Kò dára láwùjọ. Ẹ̀gbìn ni. Ẹ sá fún. torí pójú tó ń kọ́ mi ṣùgbọ́n ẹgbẹ́ tí ń bá dé kájọ sọ mọ́júmọ́ àárọ̀ yìí mo lálàá kan tí ò dáa ó dẹ̀ dẹ́rù bà mí díẹ̀ mo lálàá yẹn sí mr and mrs akínwùmí pẹ̀lú sẹ́kì. sẹ́kì. sẹ́kì. so tó dẹ́rù bà mí gan-an màá fẹ́ ká fi àdúrà ràn wọ́n lọ́wọ́ màá fẹ́ ká ní special prayer fún wọn. Hmm, tó bá di sunday àá rárá kò lè di Sunday o. A ní láti gbà báyìí báyìí kíákíá because tá a bá gbà ká má lọ jẹ̀bi ká hmm. burú má lọ ṣẹlẹ̀ sí ìdílé yẹn. Lóòótọ́ ni kí àwọn máa kọ ọ̀rọ̀ yín kò jẹ́ ká gbàdúrà. I'm in the darkness. Ẹ̀yin ọ̀run yéé mú wá bẹ̀bẹ̀. Bàbá wa àti Ọlọ́run wa gbé nígbà nítorí pé ẹ dára sí wa lọ́pọ̀lọpọ̀ bàbá ìgbà ọpẹ́ wa hmm. gbogbo ẹ̀ṣẹ̀ wa bàbá ẹ dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. Hmm a fi ìdílé mr and mrs akínwùmí lé lọ́wọ́ bàbá ẹgbà gbogbogbò aláìbí yìí bàbá má jẹ́ kó ṣe mọ́ wọn lára o. oṣù bọ́kàn mi oṣù owó oṣù owó i'm in the darkness owó oṣù bọ́kàn mi. ah oh richard báwo ni kọ́mi. sọ́tọ̀ jáde ta ni kò kọ́ mi ṣé bẹ́ẹ̀ oyin lórúkọ yìí ṣá bàbá ìkorò lórúkọ ẹ bó dẹ̀ ṣe ń gbèkòrò wọnú ayé mi yẹn ọlọ́wọ́ á gbèkòrò wọnú ayé ẹ ah. àṣírí yín ti tú wọ àti lesbian ni ẹ bẹ́ẹ̀ ni àṣírí yín ti tú àṣírí yín ti tú mo ti gbọ́ lẹ́nu ìyàwó mi àṣọ́ṣì tẹ̀ ń bára yín ṣe nìyẹn oh so ẹ tiẹ̀ wá dísà láti yan ọkùnrin lálẹ́ mọ́ ara yín lẹ tún múlẹ̀ yín náà lálẹ́ ẹ èmi fúnra yín á tún fọwọ́ ara mi màá gbéyàwó mi wájú báyìí thinking pé oh best of friends àìní ah, mi ti ẹ̀ ń dùn kò tẹ̀lé ọkùnrin obìnrin ló ń tẹ̀lé oh mọ̀ pé worse Ah. ṣé o mọ̀ yìí pé èyí tẹ̀yìn ṣe yẹn wọ́ọ̀sì ju nǹkan tó gbọ́dọ̀ yọ lẹ tó bá sọ pé ṣì ah, ó jọ láàlú òyìnbó tá a wà ń bá kọ́kọ́ sọ etí ẹ̀ náà nítorí nílẹ̀ Yorùbá kò sí nǹkan tó ń jẹ́ lesbianism ẹ má ẹ má ẹ má capitalize lórí pé a wà nílùú òyìnbó kí ló ṣe ẹ wá wá gbogbo ẹ̀ pátápátá ni mo gbọ́ o gbogbo oṣù pátápátá tẹ̀ ń ṣe pátápátá òun ni mo gbọ́ àṣírí ti tú now let me tell you something sori <clears throat> dáadáa àtàtà ń ṣe yẹn pẹ̀lú ògbọ́n náà wà bùn yín lọ́wọ́ Where, where, do you get all this? No, uh, uh, babe, uh, uh, nothing. Everything is under control. No, uh, no, no, no, no. Kí ni mo fẹ́ tí mi bọ́ I'm happy to see you here. Thank God. You're lesbian? Yes, he is. Me, me, me. Yes, he is. Let's. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Èmi fúnra I mean, this is this is sick. He's lying, babe. Inú mi dùn. Lesbian. Tó bá jẹ́ pé òun nìkan ló tẹ̀ ń bá ọ̀rẹ́ ìyàwó mi ṣe kò bá dà. Ṣé wa ó tún tì mọ́lẹ̀? Ah! ọmọ kékeré tún kì í mọ́lẹ̀ wọ́n ṣe ń ṣe nìyẹn yes. what are you talking about this is my first year. no no no i'm done with this relationship man. adafun ibẹ̀ ṣe done adafun um, ibẹ̀ ṣe done done with the foolish girl obìnrin àti obìnrin ẹ wá máa múra yín ẹ máa lù ẹ máa lù ẹ máa lù pa lẹ́yìn tọkùnrin wa. what have you done to me. i have done what no, is no, good no, for you. no no no no what have you just oh, done oh, to me. ah no you can't do this to me bọ́lá ti gbọ́ gbogbo nonsense tó ń sọ yìí. ó yẹ ni o pé lesbian òṣì wo láyé tá a ti wá àtayédáyé lọkùnrin ti ní ọkùnrin àtobìnrin kọ́ máa lẹ̀ pọ̀ ìwọ ń ṣe lẹ́gbẹ́ àdìsí ìwọ àti wèrè yẹn ẹ gbà kí ló ṣe ó yá bàtà ó fẹ́ nà mí ah, fíkọ̀ mi máa rúfin ìlú òyìnbó fíkọ̀ mi pátápátá ìwà ọlọ́pàá. ẹ sá fún o ìwà tí ó bójú mu kò má dára láwùjọ. ẹ̀gbin ni ó ti ní lójú jólè lọ. kò dára. ló ṣe tẹ̀ ń kí ló ṣe lẹ́bẹ̀ ẹ sọ̀rọ̀ mi ò gbọ́ yín ọmọ ta ni ọmọ mi. Um, Richard mo notice lẹ́nu ọjọ́ mẹ́ta wípé o ò jẹun nínú ilé besides attitude ẹ eh, on cold sí eh, are you okay i'm worried. Are you alright? Mo ń gbàwẹ̀ biribiri ni. Ah, àwẹ̀ biribiri kí ló dé? Ta ló ṣe tó fi ń gbàwẹ̀ biribiri? Mo ń bọ́ lọ́run mi sọ̀rọ̀ ni. Ẹ ok, ọkọ àtìyàwó lèmi àti ẹ̀. Mo ṣe ń gbàwẹ̀ biribiri. Ẹ jẹ́ kájọ bọ́ lọ́run sọ̀rọ̀, jẹ́ àjọba sọ̀nà. Ẹ kò sí nǹkan tó rọrùn, wọn náà lè bẹ̀rẹ̀ sí ní gbàwẹ̀ náà. Well, mo ní good news fún ẹ Really? Yeah. So what is it? Well, according to timetable wa, èyí ni sex night. Oh. Yeah. <laughs> Good news. And guess what? Mo fẹ́ fún any ní sweet, sexy, special, romantic, spoofy. Oh, to, to, to, to. I'm not interested. <laughs> Richard, Richard, hmm, àánú ẹ̀ ò ṣe mí. Hmm, ó jẹ́ máa yẹ kíkànjì sí ẹ léṣe. Oh, well according to timetable hmm. sọ pé kí ló sọ ó sọ wípé the next time to o máa ní sex pẹ̀lú mi is in the next fourteen days. ẹ ṣe bí timetable tiẹ̀ nìyẹn èmi ti draw another timetable. <laughs> Richard ṣé wọn pé mo mọ̀ ẹ́ ṣé wọn pé drama king nìyẹn má lose opportunity slot ẹ̀ lálẹ́ yìí o tó o bá ti lose alẹ́ o ti lose ẹ̀ tán nìyẹn. timetable tèmi dẹ̀ sọ pé kí n tó gbọdọ̀ fọwọ́kùn the next six months ni. ìwọ draw timetable tiẹ̀ next six months. kò yẹ ká fòwòrò yìí kó má lè kọ́ni lójú àwẹ̀ má fi mí sọkún mọ́ o. <laughs> Richard Richard mo jẹ́rìí kápẹ́ńtẹ̀ ó jẹ́ fi eyín ẹ̀ ó jẹ́ fi yọ̀ṣọ́ má jẹ́ pé nǹkan tí mo rò á try rubbish. Darkness is everywhere. I feel the waves coming crashing. Oh yeah, there is fire on the mountain. You and I know darkness will never drive out darkness. Only light can do. Nítorí òkùnkùn ṣú, oshu o, òkùnkùn ṣú, àgbẹ̀ tó kọ́ṣẹ́ mọṣẹ́ I need your rescue. rescue. rescue. jọ̀wọ́ wá bá mi lànà nínú aginjù yìí. Ah. òwú tó dínú kúkú tètè máa bọ̀ wá lálọ́nà oko mi. Cause I'm so confused, I'm in the darkness. ẹ̀yin ọ̀run yéé mú wá bẹ̀bẹ̀. àdùnmọ̀gbọ́n àdùnmọ̀gbọ́n. Èdùmàrè yẹ mọ bẹ̀bẹ̀ o. àrùmọ́mọ́ ẹ nítorí òkùnkùn ṣú. òkùnkùn ṣú. oṣù oṣù. òkùnkùn ṣú. òkùnkùn ṣú. oṣù bọ̀kan mi. oṣù bọ̀kan mi. nítorí òkùnkùn ṣú. oṣù o. I'm in the darkness. òkùnkùn ṣú. oṣù bọ̀kan mi. ẹ eh, abèrè ọ̀nà jẹ́ kó o ṣìnà o ọbẹ̀ tí balẹ̀ eléyìí jẹ́ ìyálélé ò gbọ́dọ̀ fún jẹ kò yẹ ká fòwòrò yìí kó má lè kọ́ni lójú àwé má fi mí sọkún mọ́ o. sẹ́kì báwo ni. mo wà ẹ pẹ́ sílẹ̀. kí ló dé tó ní kí n pàdé ẹ ládùúgbò yìí are you okay kí ló ṣẹlẹ̀. Mo ti take him, sir. Oh my God. JJ, JJ, JJ ló ṣiṣẹ́ yẹn, right? Ta ló wá fún ẹ lóyún? Ṣé o mẹ́ni tó fún ẹ lóyún ṣá? Bẹ́ẹ̀ni sá, mo mẹ́ni tó fún mi lóyún sá. Ta ni? Ẹ̀yin ni sá. Èmi, èmi, how come? Um, ṣé wọ́n ti few months ago tẹ́ ọmọ tí yóò ṣe rántí? Oh my God. Oh. I'm so sorry. I'm so, I'm so sorry. Honestly, it wasn't intentional. I know. Honestly. I, I beg you, I'm so sorry, yeah? Um, Talot suffering by? No, it is suffering by. Fantastic. Please, do not tell anyone, alright? Okay. No, no. Don't worry, just give it to me. Please don't tell anyone. It's fine. Let me drop you. Mm. You and I know darkness will never drive out darkness. Only light can do. Richard, Richard, kí ni meaning pregnancy testing? yìí? Àti pé ta ló Because this is not mine. A pregnancy test Too much to pay in your èèyàn kan lóyún that's the meaning. Lẹ́nu ti wọ̀, ìwọ ní to láti sọ fún mi pé èèyàn kan lóyún fún your con. I mean the last time I checked, I'm still your legal wife mo dẹ̀ ní every right láti béèrè ní ọwọ́ ọkọ mi wípé mo rí pregnancy test i mean i need an explanation. of course kò lè jẹ́wọ́ ló ní torí wo tiẹ̀ ní gbèrè gbèrè débi tó máa lóyún náà. Oh. so ó túmọ̀ sí pé ẹni tó ní ẹ̀mí èmi ni ó ní fún nìyà. <laughs> Richard ojú ò tiẹ̀ tiẹ̀ you are just a big disgrace to manhood. Ah, ìwọ ní ẹfọ́ntì láti sọ fún mi pé wọ́n lóyún fún ẹ. why not. are you out of your mind. Uh, why not. màá sọ jù bẹ́ẹ̀ lọ fún ẹ mo fẹ́ tó bá fẹ́ fídíò bí èmi àti ọmọdé ṣe bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ tá a ṣe romance tá a fi fáyà hmm. tó fi di oyún máa hmm. fún ẹ. really torí ringing tone ẹ bad. lẹ́nu tí wọ́n. àwọn ọmọ tó fi ń tọrọ ọmọ ni. bẹ́ẹ̀ ni. sọ ah, pé i'm still your oh, wife. oh sweet. i am still your. oh good. oh too strong. ó ṣe bó ṣe yẹ kó ṣe ló wá doyún that's it pregnancy result ẹ lórí yẹn positive ó dẹ̀ máa bì. Richard. yà èmi máa jọ ẹni mú máa jọ ẹni in fact kò ní dúró lórí ẹ̀kan abí méjì abí mẹ́ta abí mẹ́rin fún mi nonsense times idiotic was to bastard why. ẹ má máa dá mi lẹ́jọ́ o kékeré yá zàmà àní pé kẹ́ máa. ẹ wo marriage ti ń ṣe kò ọkọ mi ti fún yàn lóyún. what. yeah ó ti fún yàn lóyún. ẹ wo nǹkan tí mo rí rèé. ẹ gbà ẹ wo ẹ wo pásítọ̀. the annoying part of it ni wípé kò wá remorseful pẹ̀lú nǹkan tó ṣe. Hmm. pásítọ̀ bóyá kẹ́ ẹ béèrè lọ́wọ́ ẹ̀ nǹkan tó rí ní ọbẹ̀ tó fi wá rọwọ́ I mean it's so annoying. Ha. brother Richard pastor ṣé gbogbo nǹkan tí ìyàwó yín sọ ṣé tòótọ́ ni please just tell me the truth. ah well mo mọ̀ọ́mọ̀ fi pt yẹn síbẹ̀ ni mm, intentionally mo fi síbẹ̀ and for your information pt torí yẹn sẹ̀kí ló ní. What? Yes. Seki ewo. Seki tó ń bá wa gbé. No, you can't do this to me. Uh, ah, I will do it all over again. oh my God. Um, Pastor, lesbian ìyàwó mi. What? bisexual nìyàwó mi yes mo ń bọ̀ láti ibi iṣẹ́ ńjọ́ kan mo kàn bẹ̀rẹ̀ sí ní wá ariwo ìyàwó mi àti ṣèké nínú ilé ni wọn mọ̀ pé mo ti wọlé ọmọ yẹn bẹ̀rẹ̀ sí ní sunkún pariwo ìyàwó mi fẹ́ forcefully kiss ẹ̀ ìyàwó mi bẹ̀rẹ̀ sí ní fọwọ́ kan ní gbogbo ara ó ń arouse ọmọ yìí sexually imagine kí òun fẹ́ bá ṣèké ní àjọṣepọ̀ forcefully obìnrin sí obìnrin Are we talking about the same Seki? Tí if you said yín. I didn't expect this thing from both of you. On multi church we sí yín lọ́dọ̀ we came and look after. Ẹ̀yin méjì ẹ wá ń abuse ọmọ yìí. This is so sad. I don't even know what to say again. I don't know how to face the church. Ẹ̀yin tó jẹ́ pé ní church táwọn you to look up to, you should be their mentor so i don't understand why nǹkan tẹ́ ẹ ṣe wo ni ọlọ́run fi pa gbogbo ìlú kan run so i don't see the reason why you are doing this. pastor odidi oṣù márùn-ún ni ìyàwó mi ò fi gbà kí n fọwọ́ kùn bẹ́ẹ̀ ni ìyàwó tí mo fẹ́ ní ṣùlọ́kà márùn-ún legal wife kò bá mi ní sexual intercourse for five good months tí bá yẹ ń fà tí mò fọwọ́ kàn ìyàwó mi máa flips excuses ẹ ó ti rẹ̀ ń ara ń dùn òun ah, ah, àṣé nǹkan tó ń dọ́wọ́ lélẹ́yìí ó túmọ̀ sí pé she's been cheating on me from day one excuse me excuse me well let me tell you what you don't know mo ti lọ sílé lesbian partner ẹ hmm? yeah mo ti dé ọ̀dọ̀ oyin oh. mo ti jẹ́ kó mọ̀ pé gbogbo ẹ̀ pátápátá ni mo ti mọ̀ gbogbo rubbish tẹ̀ bẹ̀rẹ̀ sí rádàrà látẹ̀ ń bára yín ṣe at this age mo tún jẹ́ kí boyfriend oyin gan mọ̀ ah. you can go there to confirm oh. rubbish. Um, pastor I can explain. Explain what? Kò dára láwùjọ. Ẹbí ni. Eh, ẹ sá fún o. Ìwà tí ó bójú mu. Kò má dára láwùjọ. Ẹbí ni ó ti ní lójú. Jólè lọ. Kò dára. ẹ sá fún o. ìwà tí ó bójú mu. kò má dára láwùjọ. ẹni ní ó ti ní lójú jó lè lọ. ó yẹ ẹja mọ́ bá wọn sọ o. pohun tí ó dá ó dá o. Mm-hmm. àníkẹ́ ẹja mọ́ bá wọn sọ́sẹ́ o pé pálapàla ìlú àpàlà ni a ní kò bójú mu o mm-hmm. nílùú tó lọ́ba tó ní joyè o eh. àbí kí la parí wá ní sọ onígbàjámọ̀ o ẹ dákun ẹ lọ fọwọ́ síbi tọ́wọ́ ń gbé kó dára láwùjọ sẹ́ o ẹbí ni. Yeah ẹ sá fún o. ìwà tí ó bójú mu. ọ̀rẹ́ kò dára láwùjọ yẹ o. ẹbí ni ó tì ní lójú o. jó lè lọ kó má dára láwùjọ sẹ́ o. ẹbí ni. ẹ dákun ìwà tí ó bójú mu ni o. ìwà tí ó bójú mu. mo ní pé kò dára láwùjọ yẹ o. ẹbí ni ó tì ní lójú o jó lè lọ. ẹ sá fún o. ìwà tí ó bójú mu. kò má dára láwùjọ. ẹ̀gbin ni ó ti ní lójú jó lè lọ. kò dára láwùjọ. ẹ̀gbin ni. Eh, ẹ sá fún o. ìwà tí ó bójú mu. I mean, mi understand nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin wa àtọkọ ẹ̀ tó fi di wípé wàá wá lùzẹ̀ tó ní mọ nǹkan tó ń ṣe kó máa wá sọ̀rọ̀ òṣì ọ̀rọ̀ ranù lẹ́nu pé ẹ pẹ́pẹ́ sí o èmi àti ẹ àjọ ní nǹkan pọ̀ ṣó ya wèrè ni kí ló yẹ fa ogoro ẹjọ́ òrìṣì ẹjọ́ lórí burúkú yẹn. oyin sórí ẹ ti dàrú ni ah, ah. ṣé ó dìgbà tó bá sọ mí di dàbí ń ṣe dà kó o tó jáwọ́ lọ́rọ̀ ajé mi ní oyin. Ah, ìwọ báwo lo ṣe dàjọ́ nítorí ọlọ́run ṣo ní life ni o ò ní life ìwọ married woman for God's sake o Oh, lọ́mọ o ò lóyún àròdálẹ́ rí jọ́ torí ọlọ́run báwo ló ṣe wá dà o tí mi ò ṣe dà àbúfẹ́ máa fara wé mi sọ pé mo ṣe wà yín sí ìmú ti lóyún oyún ti wà lára mi i'm very soon i'm going to be a mom wọ́n fẹ́ máa fara wé mi sọ pé dàbí mo ṣe dà ìwọ́lá yìí ẹ̀ ò dà ayé tèmi dà ọlọ́run ti bá mi tọ̀ mo ti lóyún mi rẹ̀ nígbà bímọ. nísìrò nísìrò who's gonna be mom. mi. okay and um, daddy ọmọ náà. oh because Jam the question. last time I checked, the guy walked away on Oh, me. story for the gods. So, welcome, o. Oh, Ìyá Baba Sálọ, mọ́mí bàbá orí mi rí. Orí ẹ̀ ò ti yí. Mo ti wá rí sí wípé o ní ọpọlọ ẹyọ kan. I'm not here for the insult, okay? I'm just here to tell you that I'm so done with this ungodly relationship. Yeah. Mi ò ṣe lesbianism o. I am done. O ti bá yé Wait, wait, wait, babe, girlfriend. Wọ́n ló lé ọ̀mí into this. way? Shouldn't nígbà tí mo tiẹ̀ ti gbọ́ná? wípé àgbàyà olóorun onídọ̀tí olóṣì onírànú ayé àtọ̀run ní ẹ́ o ò tiẹ̀ ní class o ò tiẹ̀ ní respect fara ẹ o ò ní respect fọ́kọ ẹ ọmọ ọlọ́mọ sekinat tí wọ́n mú wá sílé yín pé kẹ́ máa tọ́ kẹ́ máa kẹ́ kẹ́ kẹ́ máa kẹ́ kẹ́ kẹ́ help ó wá mú irú sekinat irú ẹ ó mú sekinat má bẹ ó wá bẹ̀rẹ̀ sí ní bá ṣe ṣekúṣe àbí ó dẹ̀ feel wípé èmi tún lè get down pẹ̀lú ẹ mọ́ ẹ. inú mi dùn ìpè yóò so dán nǹkan tó ń jó ẹ lára gangan ni that pretty sexy. tí èmi àti ẹ ok one and two. bó ṣe ń ṣe i'm sorry bó ṣe ń ṣe so you are excited about that. ọmọ bọ́tò ṣẹlẹ̀ sórí òjò ẹ̀sìn ẹ̀ ó ti ṣú díẹ̀ ló kú báyìí tó máa fi lọ. a ní òṣèré. sọ lójú ara ẹ òfin wípé òun ọ̀tàbí òfin pé o lè máa ṣe anybody tó mú ẹ wọ aṣọ òrò pẹ́mi gan lè gẹ́gà pẹ̀lú ẹ̀ mọ́ ni wà ó fine ó ti sọ pé o fa olú ọwọ́ toast mi yẹ bó ṣe wà ṣe toast mi ni oh, really ó gba ẹnu ẹ sí ó ti ṣe mo force ẹ. o toast mi ni. you are a bastard. okay you are not pretty. Oh, to what give because mo ko oh. manage tẹ́lẹ̀. Oh, oh, mo oh, manage ni. And my wig, ìwọ ló ti ẹ̀ ra this. Mo ti woman ẹ̀ eh, woman àti bàbá. Don't I don't want them anymore. I can even strip you naked. Oh, please do, do this. Do, do this. Go ahead. I clothe you. Go ahead. I clothe you. I buy everything for you. Go ahead. Syria. What I call you? Agba. seeking out. Yes, gently. I cannot continue to be living in this house with you guys. It's so painful. Auntie Mofe is bisexual. And I'm not too sure if her husband is not gay. This house is filthy. I think I need to take my leave. JJ, please, I want you to stay. stay because of me. To balance it i and there for Juju. Please, stay for me. sorry. I just have to go. did I get myself into? Kò jẹ́ kó jẹ́ èmi ni irú nǹkan báyìí máa ṣẹlẹ̀ sí. Oh my God! Ìjà ti fún Ṣẹ́kì lóyún. Ayé máa nìka o. Hmm. Oyin tí mo tún gbẹ́kẹ̀lé. Òun náà lé mi bí ajá. Àṣebí tí mò ń bò ti tú síta gbangba. Ìwọ Ọlọ́run, níbo lójú ẹ wà? E

Oh, ṣé nítorí ọ̀rọ̀ ọkùnrin lẹ ṣe ń ké you are a beautiful lady ẹ má ké nítorí ọkùnrin ọkùnrin ò láyọ̀ lé ọwọ́ wọn ò ṣe é rò ẹ má fún yín láì blood pressure ṣe gbọ́. ẹ má sunkún mọ́ torí ọkùnrin you are a beautiful lady ẹ má get another one don't cry. jámọ́ bá wọn sọ ooo pohun tí ó dá ó dá ooo. Mm-hmm àníkà ẹja mọ̀ bá wọn sọ́sẹ́ o pé pálapàla ìlú àpàlà ni àní kò bójú mu o. Mm-hmm. àníkà ẹja mọ̀ bá wọn sọ́sẹ́ o pé pálapàla ìlú àpàlà ni. àní kò bójú mu o. Mm-hmm. sẹ́ni wọn ní ẹ. ẹ̀jẹ̀ àmọ́ rántí pé ọ̀rọ̀ ìtàn ni yóò dọ̀la. ẹ̀rù máa ń bà mí tàbí mo ti kú ni. ọ̀rẹ́ kí ló fàyè rẹ̀ ṣe. everywhere is cold. cold. ìtàbí mo ti kú ni. ọlọ́run jùlọ ṣàánú fún mi. I'm truly sorry, sir. I know I've disappointed you. I've disappointed the church. Above all, I have disappointed God. Please forgive me. Sister Mofe, Ọlọ́run ló ní ìdáríjì lọ́wọ́. And you need to make restitution. And ẹ láti lọ bẹ ọkọ yín because nǹkan tẹ́ ẹ ṣe kò bá òfin Ọlọ́run mu rárá. Ẹ ní ìdàtí wá sí church for deliverance and you need to go on fasting and adé máa fi àdúrà ròyìn lọ́wọ́ ṣùgbọ́n. ẹ sá pásítọ̀ báwo la ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ ti ṣèkìsí. tá a bá dé bíríìjì yẹn across ẹ ẹ jẹ́ kí a gbàdúrà. sorry o sorry ẹ má bínú ẹ kojú kan. My dear eh, eh, excuse me. Okay. Má ṣe tún méjì. Um, Sister mo fẹ́, ẹ má bínú o, mo fẹ́ bi yín láwọn ìbéèrè kan, inú mi á dẹ̀dùn tẹ́ bá máa lè dá mi lóhùn. Ẹ jọ̀ọ́ ṣé mo fi ṣe yín ni? Ọ̀rẹ́ ló sún àbáfẹ́sọpọ́kọ yóò tẹ́yìn lọ́rùn tó àbí bọ́lọ̀ ń ṣe dáyìn mi ni Mrs. Amofẹ́. ẹ dá mi lóhùn. ẹ yé mi náà. ojú àánú rẹ omi o mo ti mọ̀ pàlàìmọ̀ ni mi, dáríjì mi o má rò tẹ̀sẹ̀ mi bàbá mo wá o. Èdùmàrè mo wá o wá mo dára mi lẹ́bi ẹ̀ṣẹ̀ mi jì mí o mm-hmm. ọba ọ̀run bàbá mo wá o wá dákun má ro ti ṣe mí ọba ọ̀run bójú àánú rẹ o. Èdùmàrè mo wá o wá mo dára mi lẹ́bi ìwà àtijọ́ tí mo ti wò borí ìwà mi jì mí o borí ẹ̀ṣẹ̀ mi jì mí o mm, ọba ọ̀run bàbá mo wá wá dákun má ro ti ṣe mí ọba ọ̀run bójú àánú rẹ wò o mo ti mọ̀ pàlàìmọ̀ ní mi dáríjì mi o má rò tẹ̀sẹ̀ mi bàbá mo wá wá. Èdùmàrè mo wá o wá mo dára mi lẹ́bi ìwà àtijọ́ tí mo ti wò ó forí ìwà mi jì mí o forí ẹ̀ṣẹ̀ mi. I'm so sorry for not being faithful in my marriage for treating you badly. I'm sorry, Richard. Please, find it in your heart to forgive me. Please. Um, it's okay. It's okay, my fair. Ọlọ́run ọba ló ní àforíjì lọ́dọ̀. Èmi náà dẹ̀ fẹ́ sọ pé kó má bínú. Mo fẹ́ kó dáríjì mi. Fún nǹkan tó ṣẹlẹ̀ láàrin mi You will agree with me that it wasn't intentional. I'm sorry. Ayi Ṣẹ́kí. It's fine. I'm not telling you to send a packing, no. Um, Richard, I promise I'm a better person. Yeah. And I still love you, Richard. It's everywhere. I feel the waves coming crashing. Oh yeah, there is fire on the mountain. You and I know darkness will never drive out darkness. Only light can do. nítorí òkùnkùn oshu oṣù o òkùnkùn ọ̀ṣùbọ̀ kan mi. àgbẹ̀ tó kọ́ṣẹ́ mọṣẹ́ I need your rescue. rescue, rescue jọ̀wọ́ wá bá mi lànà nínú aginjù yìí. Ah. òwú tó dínú kúkú tètè máa bọ̀ wá lálọ́nà oko mi. cause i'm so confused i'm in the darkness. ẹ̀yin ọ̀run yéé mú wá bẹ̀bẹ̀. àlùmọ́mọ́ yìí.

avera na ni mito yako shino